لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله وضع أطريك أتي بيولون النبي محمد صلى الله عليه وآله وسلم دعاتي عن الدين يسر هنا ni ó pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí òun bá lọ sọ òun náà ni al-adabu al-islamiyya àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ islam tó kọ́ àwa mùsùlùmí tó ṣe pé gbogbo nǹkan tí a bá ń gbọ́ báyìí ká mọ̀ pé nǹkan tí islam fẹ́ bí islam ṣe fẹ́ kárí náà ni àwọn nǹkan tí à ń ṣàlàyé fúnra wa a ti sọ ọ̀la ẹ̀dẹ̀bùnà Allah ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ ní sí ọba tó dá wa bá ṣe gbọ́dọ̀ lò pẹ̀lú ọba tó dá wa subakana ẹ̀dẹ̀bùnà rasul ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ lò pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam subakana ẹ̀dẹ̀b ma alwalidain ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ lò pẹ̀lú àwọn òbí wa méjèèjì so àti ìfọ̀yín náà ní ìjọ ìjọ. يقول بإذن الله ميولي الأدب ما الكبير يعني أو ما القذراء أو تون جيا بلادا تباوني أو مكيكي لشفما اللي قلوه فبإذن الله تعالى ما أدبي الأدب ما أصحاب النبي صلى الله عليه وسلم ثقة تقول أني كلوا صحابة النبي صلى الله عليه وسلم so, آه، èyí tí a fẹ́ wò ní èmi òun náà ni al-adab ma'a al-kubara tó wùlẹ̀ bóòlù àti máa ń lò pẹ̀lú ẹni tó jìnnà lọ sẹ́ni yẹn kò kí ń ṣe bàbá yẹn àmọ́ ó tún ẹgbẹ́ bàbá yẹn lẹ́nu pé mo sọ níjó ní ìpín kọ́dà tí yẹn bá ń jẹ́ ọ̀rẹ́ bàbá yẹn <laughs> respect tó ní agbára ní gbọ́dọ̀ máa fún un lẹ́nu ti kó àwọn nùsùsù àdúrà tó ṣẹlẹ̀ yìí yá tó mo kó wá lórí àwọn nǹkan yẹn so bákan náà ní èmi ẹni tó bá jí ni lọ so kò ní ìka tó mọ ṣàlàyé tí lágbóyá jí yẹn lọ ìwọ lómi àjí ni lọ yóò tó ẹgbẹ́ ẹ̀gbọ́n ni so kódà lómi àjí ni lọ yóò tó ó lè jẹ́ bí pé ẹgbẹ́ bàbá yẹn ní ọ̀jẹ́ so irú àwọn nǹkan báyìí àgbà náà ni àgbà ń jẹ́ kódà àwọn yorùbá máa sọ wà tó máa fi mọ̀ bá alága sí kódà tí yẹn bá fi jọ́ kan yìí ọ lọ yẹn ní káwọn tó máa ń fi àsọdùn yẹn ní pẹ́ntì yẹn jọ jẹ́ akẹgbẹ́ ara ẹni gan-an tòun tòun ni tó sáájú ọlọ́nà tó ọgbọ́dọ̀ gbọ́wọ́ rẹ̀ náà ni tọ́mí ìta kan sọ ni pé ẹni tó bá jẹ́ àgbàlagbà tó jù mí lọ Islam ó pàtàkì ìjẹ́ àgbàlagbà pàtàkì jùlọ àwọn tó bá ti wà ní ipò títà ní lágbájá ìyá àgbàlagbà lẹ́nu yìí o ṣògbó ni a ṣe gbọ́dọ̀ máa lò pẹ̀lú wọn tó ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa ní àwọn ọ̀nà oríṣiríṣi wípé inú tí yẹn gbọdọ̀ máa ṣe fún ẹni tó bá ju ní lọ tó tí ń fi rí anabi sallallahu alaihi wasallam mú àwọn ọ̀rọ̀ anabi ní laysa minna man lam yujilla kabirana wa yarham saghirana wa ya'rif li'alimina haqqahu. anabi sallallahu alaihi wasallam Ubadah bin Samit tó lọ́gbàdé sí wa anabi ní kò kí ń ṣe ara wa laysa minna kì í ṣe mùsùlùmí dáadáa nílàbí sọ pé al aṣẹ̀rẹ̀yà ẹni pé ẹ̀kọ́ tí ẹ̀sìn kọ́ wa ẹlẹ́bi ni kò kí ń ṣe mùsùlùmí gidi ẹni yẹn ṣe mùsùlùmí dáadáa mẹ́ńlẹ́m yóò jẹ́ làkẹ́bí ọ̀rọ̀ náà ẹni tí kò bá máa gbé àgbàlagbà tó tóbi kó gbé tóbi ẹni pé kó pàtàkì rẹ̀ kó pàtàkì àgbàlagbà wọ̀nyẹ́rọ̀ ṣẹ̀mùsọ̀gí ọ̀rọ̀ náà kí àgbàlagbà náà kó wọn máa ṣàánú ọmọ kékeré wọ̀nyẹ́ ẹ̀rì fìlẹ̀ áálí kó sì mọ ẹ̀tọ́ tí àwọn àáfàá ní ànábì ní kò dáa tí yàn mà fi nǹkan mẹ́tàlá ànábì sọ síbi ọ sọ̀rọ̀ àgbàlagbà gbàgbọ́dọ̀ fún lẹ́tọ̀ rẹ̀ tó ń tí ò bá fún àgbàlagbà lẹ́tọ̀ rẹ̀ á ẹni yẹn kì í ṣe mùsùlùmí gidi o bákan náà àgbàlagbà tó náà bá ya jàǹbá yóò máa ṣe jàǹbá fọmọ kékeré tòun náà ṣe mùsùlùmí gidi tó bákan náà àwọn àlùfáà tí wọ́n jẹ́ àfáà ẹ̀sìn Allah Akbar kì í ṣàwọn àfáà lufa o <laughs> kì í ṣàfáà tí ń jó eré èkété o kì í ṣàfáà tó ní yẹ̀pẹ̀ tí ń wò o kì í ṣe àfáà tí ó ní ntí máa ń kán nílé rẹ̀ tí wọ́n kan tó tó láwọn atọ́nlé ó ní ó ní kóńjò ó ní fẹ́rẹ́ ó ní ewu gbogbo ẹ̀ ló ó ní bàǹtẹ́ ó ní ìtí ó fi bọ́pá ó ní ìtí ó fi kọ́rùn-ún <laughs> irú àwọn yóò ń kọ́ là ń o àwọn aláwo làwọn èyí òun o àwọn aláwo àwọn aláwo náà làwọn èyí òun ẹlòmíì ń jà wípé àwọn aláwo wọn ń wọnú ìlú wá sí lọrin àwọn aláwo tẹ̀ jọ ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ ń kọ́ tí wọ́n ń wọ́tọ́ wọn fún à àwọn tí wọ́n wọ́tọ́ fún tó pé ní ti àwọn yóò náà ní ń bẹ tí wọ́n náà ń kọ́ kankan náà ni wọ́n gbọ́n lọ́yẹ kájọ jà lógun papọ̀ so ṣírìkà ṣírìkù wáhídà ṣírìkù mílà ìlànà kan náà ni ẹbọ ẹbọ òpin méjì so ẹ̀kẹ́ tó bá ti jọra wọn ẹ fi wíra wọn so gbogbo ẹni tó bá ti ń rìnà ẹbọ ẹlẹ́bọ náà ni ẹbọ lẹ́nu yẹn ń ṣe so àfà tó bá ń wo yèpẹ̀ ẹlẹ́bọ ni tó ń wo ṣẹ̀sáàbì òun kọ́ ti rọ́múlé ẹlẹ́bọ ni àfà tó ń jó ògùn tí ń jó ògùn ó ní agbẹ́ ó ní ó ní odó ó ní gbogbo odó orin gbogbo ẹ̀ ló ní yóò gún olóńgbò yóò gún gbogbo ẹ̀ yóò gún kété yóò jóná yóò jó àwọn elékété náà yóò jó gbogbo so nǹkan mí sọdọ kí wàá ní ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìyá tí ń wọṣẹ́ rẹ káàkiri àti tí ń tí ń tẹ́ ń wọṣọ wọn fún káàkiri kọ́dà àwọn ìyá yẹn gan ló jẹ́ pé táwọn jẹ làwọn kan wá káàkiri táwọn kan rìn káàkiri ẹni tó yẹ káyọ̀ ń gbé tó sí babaláwo gẹ́gẹ́ ńkọ́ tẹ́rì nǹkan kan ṣe fún un tó òun náà ni pé irú eléyìí àbẹ́ni tó ṣe pé ń polongo ń gangan ní polongo tí àwọn babaláwo yìí ń ṣe ìgbà tí yẹn sọ fún àwọn ìgbẹ́ lọ lè hàn kòrìsíyù ẹ̀hàn ẹ̀hàn káfí kẹ wá gbé òkúta kaná òkúta yẹn tẹ́ bá gbé kaná tó wá gbóná kẹwàá yọ kẹwàá yọ sínú rẹ̀ ṣùrù kó wá hó sínú àǹtí wọn tí n sọ́ńtà wọn gba ń sọ lórí mídíà tí wọn kẹ́kọ̀ọ́ ta kò ṣé yí òun ṣé ìlànà anẹ́bì ní ń pè wọ́n sí òun sànẹ́bì lóní kan máa ń ṣerú yìí òun tẹ ẹ̀hán káfí anẹ́bì lóní ẹ̀hán tẹ ẹ ẹ ẹ yọ òkúta gbóná ẹ kì í bọ̀ sànẹ́bì lóní kan ṣe kẹ á da sínú sí inú inú inú àǹtí tẹ ẹ̀hán kó wá hó ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ kó wá gbé e mu ṣé ìlànà anẹ́bì nìyí òun sòwò náà ni pé ìlànà àwọn ẹlẹ́bọ ni pé òrújú wọ́n kàn dọ́gbọ́n sí káfí wọ́n si ni sòwò náà ni pé mùsùlùmí so ẹni tí a bá ti rí pé ẹni tó bá rí pé àfáà ni òun náà lẹ́nu tó ṣe pé yóò mọ ẹ̀sìn ọlọ́run ọba àfáànù sọ àfáànù nítorí pé pé kò ní kò ní náà kà àfáànù kò náà ló ló mọ̀ ló ló ló yẹ ló sì mọ̀ yẹn pé nífẹ̀ẹ́ ń pè yẹn sí nítàní sọ̀rọ̀ sọ́là mo wá ṣe láyé òun náà nìyẹn alẹ́bí ni wọ́n tó wá jẹ́ àfa báwọn à tí yóò bá wá fún ní ìwọ rẹ̀ ó ní kí ṣe mùsùlùmí gidi ṣe mùsùlùmí gidi so alẹ́bí sọ yẹn tó bá kan alẹ́bí tó ń sọ ń bomi pé Abdullahi ibn Abbas lọ́gbà àdéhùn wa wọn lè sàmì náà mẹ́lẹ́mú yìí wá kírìl kẹ̀lì ẹni tí kì í bá máa bọ̀wọ̀ àgbàlagbà ìwọ́kiri àtàwọ̀kiri ẹni tí kì í bá máa bọ̀wọ̀ àgbàlagbà ọ̀yẹ́rẹ́ ẹ̀mí sọ̀gír tí kì í sànù ọmọ kékeré ọ̀yẹ́rẹ́ mọ̀rẹ́mí ẹ̀mí tí kì í máa pàṣẹ pé dáadáa ni ẹ máa ṣe kí wọ́n kà máa wù àwọn èèyàn kà máa ṣèbàjẹ́ ọ̀yẹ́ nìhan ẹ̀lmúnkẹ́rì kì í kọ́ bàjẹ́ anábìlẹ̀ nìyẹn wọ́n ṣe ṣe mùsùlùmí dáadáa ó ṣe dédé bàbá yẹn ni ó ṣe dédé màmá yẹn ni ó ṣe gbé bọ̀dá yẹn ni bọ̀dá yẹn náà lọ jẹ́ ni so abẹ́ntẹ́jọ jẹ́ akẹgbẹ́ ní àdúgbò tó pa àwọn ènìyàn ju ọ lọ ni dandan wọn gbọdọ̀ ṣàpọ́nlé wọn gbọdọ̀ pọ́n wọn lé so bá a ti wọ́n ń sọ yìí àbí káyọ̀ nàná rẹ̀ o kayfiyatul ihtiram wa tawqir bó la ṣe máa ń pọ́n àgbàlagbà lé bó la ṣe máa ń bọ̀wọ̀ àgbàlagbà ìyẹn náà pàtàkì jọ tó ń tẹ́lẹ̀ ní ọgbọ́ yìí nìkan ni pé kọ́ máa dọ̀bálẹ̀ kọ́ máa kúnlẹ̀ káàkiri kọ́ máa yí káàkiri wọn ni ah, àwọn eléyìí má paragbà pọ́nlé so n fi ń já pọ́nlé kọ́hún fi ń já pọ́nlé kọ́hún. wọ́n ṣàkóso mi jẹ́ ìlú máàna lẹ́yà wọ́n ẹ̀fẹ́ òfin yìí kọ́tùmọ̀n wọ́pútìdà. so òun náà ni pé àwọn èèyàn ẹ̀ mọ ti ń já pọ́nlé wọn mọ ti ń jẹ́ ìtìjú wọn mọ ti ń jẹ́ ìbọ̀wọ̀ àgbàlagbà. so àkọ́kọ́ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra tí wọ́n fẹ́ mọ bọ̀wọ̀ àgbàlagbà ọmọ kékeré gbọdọ̀ sọ́ra láti pé kó mú àgbàlagbà kó mú ní ìbẹ̀rẹ̀ lẹ́yìn máa yẹpẹrẹ àgbàlagbà ọmọ gbọdọ̀ ọmọ kékeré gbọdọ̀ sọ́ra sí gbogbo ní tí ó bá jẹ́ kí ìyẹpẹrẹ kọ́wọ́ látọ̀dọ̀ ọmọ èké sí àgbàlagbà ọmọ èké yẹn gbọdọ̀ máa sọ́ra fún un tí àìwá fi àbùkù kan ẹni yìí ìyẹn gbọdọ̀ sọ́ra ẹni tó kéré sí mi ó gbọdọ̀ sọ́ra kódà kí àgbàlagbà àgbàlagbà yẹn mọ fọwọ́ fa ìyẹpẹrẹ kí wọ́n fọwọ́ fa àbùkù ọmọ ike gbọ́dọ̀ máa sá fún pé nǹfẹ́ kàn wọ́n lábùkù ni nǹfẹ́ yẹ̀yẹ́ wọn ni ẹ̀rí ibi tó bá rí báwọn ènìyàn ló máa pọ́n àgbàlagbà lé o anabi sallallahu alayhi na sallam ní hadithi Abu Humamata radiyallahu anhu torí ṣe rí àwọn tó bàjẹ́ lára àwùjọ wa yìí kì í ṣe nǹkan kékeré kọ́ o kódà ní ọmọ mi àbúrò bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ omi omi omi ó sì dìde ọmọ ọmọ ọmọ yóò mọ ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n yóò tún mọ̀ ní ṣé bàbá àwọn lọ́jọ́ ni so tí ìbá jẹ́ ti bàbá rẹ̀ ó ní àlè tí ọmọ tó bá yí ọmọ pé àgbàlagbà ẹ̀ gbọ́dọ̀ sàlẹ̀ jù kìkì so anabi sallallahu alayhi wa sallam so ó ní hadith Abu Hurairah radiyallahu anhu rasulillah sallallahu alayhi wa sallam ó ní salafun la yastakhifu bihim la yastakhifu bihim illa ànábì ní àwọn mẹ́ta kan bẹ tẹ bá rí ẹni tó bá ń yẹpẹrẹ wọn tí ń fọwọ́ yẹpẹrẹ mú wọn tí ń kà wọn lábùkù ànábì ní ìwà mùnáfìkì ń bẹ lára ẹni yẹn hmm, mùnáfìkì lẹ́nu yẹn ànábì sallallahu alaihi wasallam ní pé rú ṣẹ́yìnbá fil islam mo ní ẹni pé ó dàgbà sínú islam tó ṣe pé ó wá padà wá hu ewu ó léwu lérí nínú islam ẹni tó bá wá ń yẹ pẹlẹ́rú ẹni yẹn ha ẹni yẹn mùnáfìkì ni sọdọ́kùn kọlọ̀kọ́ ńlá wa níbi àwọn ẹ̀sọ́ọ̀lù nífàk gbogbo tí ẹ̀mọ́ fi ń jẹ́ mùnáfìkì àwọn iṣẹ́ mùnáfìkì tí ẹ̀mọ́ ń ṣe ara rẹ̀ náà tún rẹ̀ o kí wọ́n máa yẹ̀yẹ́ ẹni tó jẹ́ pé inú Islam náà ni ó dàgbà sí sòtú pé ó sì jẹ́ ẹni tí ewu padà wá hù lébi rẹ̀ ẹ̀ tó bá kan náà wọ̀dọ́lẹ̀ ilmi àtẹ̀ntó àtẹ̀ntó níma àtẹ̀ntó níma àlẹ́bí tẹ́ bá rí ẹnìkan tó ń yẹ pẹrẹ wà fá tó ń jẹ́ àfá onímà hmm, tí ìṣe àfá aláwo mi ìtọ́lẹ̀ kan wọ àfá onímà ṣe pé ìmọ̀ ẹ̀sìn àwọn àpọ̀tẹ́sìn ọlọ́run bá yẹ ẹni tó bá ń yẹ pẹrẹ rú ẹnìyẹn onímọ̀ ẹnìyẹn òmùnáfìkì ni tí ìpẹ́ ẹnìyẹn sì ní mùsíbà tó ń kó bá ẹ̀sìn tí wọ́n pẹ́ ẹnìyẹn bá ní mùsíbà tó ń kó bá ẹ̀sìn ìlànà tẹ́tọ̀ ń bẹ ìlànà tẹ́tọ̀ sí ń bẹ tẹ́tọ̀ pé ah, ẹni yìí ah wàfà sílẹ̀ ní yífa ó ọ̀bí oh, tí wọ́n ń ṣe kí ni wọ́n ń pọ̀ sáwọn yẹn lọ́pọ̀lọ́ yìí nìsín ọ̀nà tẹ́ fi tápù rẹ̀ ń bẹ ẹlòmí bẹ tó yẹ pé nínú súnà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lẹ̀ tó yẹ pé dìde gíṣẹ̀ bóun náà bá ti dìde náà ni tó yẹ pé tó yẹ pé bá ń sọ̀rọ̀ lórí social media yìí ní dìde lórí social media pé ẹni yìí abayéjẹ́ ni abẹ̀sìnjẹ́ ni so torí pé kí ni ń ba ayé jẹ́ ń bẹ̀sùn jẹ́ èèyàn gbọ́dọ̀ dìde sí bẹ́ẹ̀ so torí pé kí ni ẹni yẹn ṣàfà náà àyàn kàn rí láfa tó ráfà ìbáyé jẹ́ bẹ́ẹ̀ fi ráfà àwọn tó apá fà ní ọ̀rẹ́ tó jáfà nínú ẹ̀sìn so kì í ṣe ní tí mo báyé jẹ́ kì í ṣe ní tí mo bẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ kódà tí wọ́n ti ní six tí wọ́n bá ti kọ́rẹ́ ti ẹsẹ̀ kan ní oṣù tó gbọ́ àfa so ni pé ẹni tó bá wá ń barú ẹni tó jẹ́ àfẹ́sìn yẹn tí bá wá ń ah ẹnìyàn mùnáfíkì ni o bákan náà wọ ìmáàmùn mọ́kọ̀sìtàn ẹni tó ń jẹ́ aṣáájú tó ń ṣe déédéé tó ti ń ṣe déédéé kí o tún wá máa lọ yẹpẹrẹ rẹ̀ kí o máa lè bú kí o máa lọ. káwa ni aṣáájú tí ò ṣe déédéé ni láàmú lánàá ká tó tọ̀ kalẹ̀ fún yòówù náà ẹ̀rẹ̀ láàmú lánàá kalẹ̀ súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ́mú lánàá kalẹ̀ so kódà ẹni tó bá ń tọ ìlànà míì wọ́n ti dá mọ̀ pé ah eléyìí kò kì í ṣe pé ẹ̀sìn eléyìí wa ń lò ìfẹ́ ẹnu ìlànà àwọn tí kò ṣe ìlànà àwọn ní súnà ní ń lò tòbí ìlànà àwọn khawarij àwọn khawarij àwọn kárájà àwọn ni wọ́n máa jáde tako olórí níta fún mọ̀ sọ tó lórí bá ń ṣe láì dá lórí rédíò lórí tẹlifíṣàn lórí social media tò níbi wáàsí lórí mímbà rí tò ní tó lórí ń ṣe láì dá ni wọ́n mọ̀ sọ. ìlànà tó ti yẹ kí wọ́n tọ̀ ń bẹ sotẹ́ bá ti wá láǹfààní àti lè ṣe wà sí fún ẹ dákẹ́ ẹ wá àwọn tí ó lọ lè ṣe fún wọn gbogbo wà tí kọ́lọ́mù ènìyàn máa ń ṣe gbogbo ọ̀rọ̀ kọ́lì yẹn máa ń sọ gbogbo oúnjẹ kọ́lì yẹn máa ń lè ń jẹ gbogbo nǹkan kọ́ nínú gbogbo nǹkan lè máa ń jẹ bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ kọ́lì yẹn máa ń sọ bẹ́ẹ̀ ni gbogbo wà tí kọ́lì yẹn máa ń ṣe ṣùgbọ́n tí ọba wà nípò wà sí kan ẹ̀ ṣe tó bá ti sí ń pò rẹ̀ sílẹ̀ fáwọn tó bá wà níbẹ̀ so eléyìí náà ni lànà nàbì sallallahu alaihi òun náà ni ẹni tó bá jẹ́ ìmáàmù muqsit ìmáàmù tó ń ṣe dọ́gbadọ́gba pé kó ṣàbòsí tí ń ṣe pípa rẹ̀ ṣe máa ẹni tó ń pè ní ìmáàmù ó lè jẹ́ ìmáàmù àdúgbò gan tí ń kírun fún wa ó lè jẹ́ gọ́vùnà ó lè jẹ́ president ṣògbúrú àwọn yóò náà ipò ìmáàmù náà wà ṣòkòrò ọba ìlú a máa dúró nípò ìmáàmù ṣùgbọ́n wọn yẹn kí ọmọ wa sọ̀rọ̀ wọn láì dákọ́ ọmọ sọ abúrú wọn kọ lẹ́tà tí ó déwájú tébù wọn gangan so tí o bá ti rí yẹn ṣe tí wọ́n kalẹ̀ máa bẹ lọ́wọ́ bá fún wọn kílọ̀ wọn bá kó mú tó wọn kó tún àlámà rí wọn ṣe eléyìí ni ìlànà alìsínàfì wal jamaa tó bá kan náà lára ọ̀nà tí wọ́n fi pa àgbàlagbà lé ọ̀kan ni mo sọ yẹn pé kí wọ́n ṣọ́ra kí wọ́n mọ̀ wá tí ó bá jẹ́ mọ́ yẹ̀yẹ́ wọn ṣe pé ọmọ mi ò sọ ní yẹ̀yẹ́ yín sọ wà fọ́kọ̀ọ̀rọ̀ ó ní pé ó rí pé òun lè yẹ̀yẹ́ àgbàlagbà mọ́ yẹ̀yẹ́ wọn òtúrọ̀ lọ́wọ́ sọmíkè nínú ẹ̀sìn tí islam kọ́ wa nínú ẹ̀kọ́ tí islam kọ́ wa ní sọmíkè ọmọ yẹ̀yẹ́ àgbàlagbà so bóyá ó bu ni bóyá ó bàjá ni bóyá ó ṣe kínní kan ni ogun tí wọ́n sá lè já ìyẹpẹrẹ fún ọmọ ṣe fún torí tọ́lọ́run tẹ́lẹ̀ kejì òun náà ni gbogbo ara tí ẹ̀ mọ̀ fi ń bọ̀ àgbàlagbà lórí tí gbogbo nǹkan tí ìbá fẹ́ ṣe tẹ̀ntàgbàlagbà bá ti wà ń bẹ̀ ẹ ti àgbàlagbà lẹ̀ òun ni ẹjú kó ṣe àtúwà ẹ̀pá gbàlagbà yẹn ọba mọ̀ nǹkan yẹn ṣe so kódà Allahu Akbar so Islam fún wa ní ẹ̀kọ́ débi kódà níbi ìrun kíkí ìrun kíkí tẹ̀fẹ́ yẹn pípa ní ó ṣàwájú máa kírun fún wa o Ànábì sallallahu alaihi wasallam pàtàkì kó jẹ́ pé ẹni tí ó bá ní ọjọ́ lórí tó dàgbà òkèlè yóò túmọ̀ sí nǹkan ju pé bí àgbàlagbà ṣe jẹ́ nǹkan tí Islam pọ́nlé náà hadithi Abu Mas'ud والحديث في صحيح مسلم حديث من صحيح مسلم النبي صلى الله عليه وسلم يقول القوم أقرأهم لكتاب الله النبي انت بقى فين يا إمامو انت وقوه فوز كريتيرا انت وقوه لكي تعلم القرآن وكاجو so انت بقى تيما القرآن وكاجو أقرأهم لكتاب الله وأقدمهم قراءة انت وقوه مكيون يكاه وإن كانت أم سواء تقوى نيجي نوام قرآنك ثم قرآنك النبي أمهم أقدمهم هجرا ولا أتو عندو أقوش هجرا لا تمدينة وتمكة كيو كو لكي وإن كانوا في هجرة سواء تقول كانوا وجوا في هجرا فليهمهم أقدرهم سنا ànábì ni ẹwọ ẹni tó bá ṣe pé ọjọ́ eré rẹ̀ bá dàgbà jù ẹwọ béèrè ẹwọ ta ló dàgbà jù náà méjèèjì ṣẹwọ bí islam ṣe pọ́n ìjì àgbà lé ṣòyẹn ni pé níbi ọ̀rọ̀ ìwọ́n gan ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ká wá ẹni tó bá dàgbà tó níbi ẹ̀kọ́ ni wọ́n tó bá jẹ́ kó ọmọ kékeré mọ́ lọ ọmọ àrọ́dá àrọ́dá ṣe pé àwọn ìdílé kan bẹ́ẹ̀ pé ìdílé ìmáàmù ni wọ́n so àwọn ìkẹ́kẹ́ kó pé wọ́n wá ní ọmọ yẹn ń dilé ọmọ yẹn ń dilé ọmọ yẹn ń dilé ọmọ yẹn mọ́mú ń dilé yìí kí wọ́n wá wò pé wọ́n ní àrọ́dàrọ́dà àwọn ọmọ kékeré kó wá lọ lé ọba tó àgbàlagbà ó ò ṣe dà àfitọ́ wájú pé àgbàlagbà yẹn ọba ní nǹkan tí wọ́n ní ẹ bá nẹ́bí sọ ọlọ́ọ̀ sọ́lá ti tó kalẹ̀ wàláì ẹ̀kọ́ Islam ó pọ̀ gan-an tó ṣe pé tá a bá lò àláfíà ó sì wá ayé ó sì dáa mọ̀lẹ́bí ó sì tò àìmọye mọ̀lẹ́bí ní pé ilé wọn ti dàrú nìtì mọ̀lẹ́bí ti dàrú lórí ọ̀rọ̀ pé àjẹ ìmáàmù àjẹ ìmáàmù náà ni torí pé kí ni ẹni tí ò lẹ́tọ̀ọ́ kó wá lọ́dọ̀ lè wá tó wá látẹ̀yìn tó kọkàlùkọ bẹ́ẹ̀ ni lumi náà tó wà gbé àwọn ọkọ tó wà mọ fà fà fà fà fà fà fà fà fà fà wàláhì ilé yọta kò lẹ́la nàbì sallallahu alaihi wasallam àdábù ìsìlámíyà là ń sọ yìí àwọn nǹkan tó wà nú ẹ̀sìn wa náà là ń kà fúnra wa yìí tó ọ̀nà tí wọ́n fi ń bọ̀rọ̀ àgbàlagbà ìní kódà níbi irun kọjá pé àgbàlagbà yẹn lẹ́sìn síwájú àfi tó wá sí pé àgbàlagbà yẹn ò ní nǹkan tí ọmọ kékeré ní gẹ́gẹ́ bí hadith amr ibn salama ó nígbà tí àwọn kú lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sọ fún wa pé ẹni tó bá ma Qur'an ká jù nínú yín òun ni ẹ̀rí pé náà lẹ́yìn náà fọkọ sọ ní ìsìn oníkẹyìn ní imam amr ibn salama olóhùn lòun ti jọmọ kékeré jù ó ní àmọ́ òun ma Qur'an ká jù wọn lọ òun náà ni wọ́n ti yàn òun ń ṣe imam tó eléyìí ni condition tó lè má mú wa yan àgbàlagbà tó láti fi ṣe imam yẹn nípa tí ò kéwú kọ̀lọ́lé kéwú so tí tí ó bá di pé màmú bá dé kán rí kó lè rẹ̀ kẹ́gbẹ́ fẹ́ni tó bá mọ kéwúkè so ohun tó ń lọ lè kéwú tẹ̀ kán gbé fún un so léyìí ìlànà Ànábì sallallahu alaihi wasallam àmì táwọn méjì bá jẹ́ ọmọ kéwúkè ẹ̀wọ̀n pé talẹ́ tó wá dàgbà jù so ní kẹwàá mú ẹni tí ó dàgbà jù yẹn so náà ni ẹlòmíì wa wọn lọ́kàn wọn balẹ̀ wọ́n sàfihàn ó ṣe dé nìkan ó ṣe dé nìkan torí pé kí ni ọ̀nà tí wọ́n náà rìn ọ̀nà tó wà suspicious ni ọ̀nà tí ò bá mu ni bí Islam ṣe lákalẹ̀ náà ni à ń ṣàlàyé rẹ̀ fúnra wa yìí o tó kọjọ́ pé àgbàlagbà kí ọmọ ti síwájú níbi ìmáàmà níbi ìjẹ́ aṣíwájú tó bá kan kọ́dà ó débi pé tẹ bá fẹ́ sọ̀rọ̀ gan Allahu tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ pé ta ni yóò sọ̀rọ̀ o taláfọ̀rọ̀ yìí sí lẹ́nu o ànábì fẹ́ pé ẹni tó bá dàgbà náà ni. kan ah, wọ́n pa mọ̀lẹ́bí abdullahi bin mas'ud kan tó ní àwọn ọmọ abdullahi bin mas'ud wọ́n wá dìde tó abdulrahman bin sahel àti muhaisa tó jẹ́ ọmọ ibn mas'ud àwọn méjì ìgbà tó lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam fadaba abdulrahman yatakallam tó abdulrahman ló wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni muhaisa wà níbẹ̀ tó wà níbẹ̀ tó bẹ́ẹ̀ sì ni abdulrahman yẹn òun ló kéré jù láàrin àwọn tó ń wá òun faqala sallallahu alayhi wa sallam anabi wa sọ báyìí pé kabbir kabbir sànàbí ni aa àgbàlagbà ni ẹjẹ kò sọ̀rọ̀ àgbàlagbà nù yín dà àgbàlagbà nù yín dà so bẹ́ẹ̀ sì ni wa huwa ahdathul qawm fatakata so abdulrahman yẹn ló sì kéré jù so ni ẹni tó jẹ́ mọ̀ hẹ́sọ̀ yẹn mo lọ́wọ́ abẹ́rẹ́ sí ní sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ó fún àgbàlagbà ní ọ̀wọ̀ ẹni pé tẹ́ bá lọ sí ibì kan ọmọ èké wọn ní títa ní ọ sọ̀rọ̀ kọ́ ní kékeré tí a yà sí kò sí ní ẹ̀kọ́ islam ìyẹn máa ń fi àyè lẹ̀ fàgbàlagbà pé ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àtàgbàlagbà wa ní ọyá bísímìlà sọ̀rọ̀ náà ẹ̀hẹ́n kí mo yọ̀ǹda sọ̀rọ̀ ẹ̀hẹ́n ìgbà wọn kẹ́niyàn wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tòbí anabi sallallahu alaihi bí ó ṣe kọ́ alẹ́ kọ́ ń laqad kuntu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam ó ní gbà mí gan ó ní àwọn wà ní gbàtánẹ́bí sallallahu alayhi wa sallam wà láyé ó ní gbà mí kuntu ahfadhu anhu mo máa ń gbọ́rọ̀ lórí anabi sallallahu alayhi wa sallam tó gbọ́rọ̀ tó jẹ pé àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam àwọn mi ò ní sí bẹ́ẹ̀ àbí tó bá rọ ìsìn ká bá tẹ̀lẹ̀ fama yamna'uni min al-qawli illa ana ha'una ilá ana ahùnà rijalun hum asannu minni onígbà míì gan òun máa ń dìídì dákẹ́ tó òun ní sọ nǹkan kan mọ́ torí pé àwọn àgbàlagbà ń bẹ tán dàgbà ju wọn lọ tí wọ́n wà tí wọ́n kalẹ̀ àwọn náà máa ń sọ ọ̀rọ̀ tó lè jẹ́ ẹ̀kọ́ títọ́ mi kí bá wà láàrin àwọn àgbàlagbà mọ́sàrí máa ta pẹ́rẹ́ mọ́sàrí máa ta pẹ́rẹ́ kọ́dà kọ́dà wọn bá kó fún yẹn ní ìmọ̀ ọlọ́mọ fún ọmọ kékeré ní màá ń gbà míì tí wọ́n máa ta pẹ́rẹ́ tó bá ti rí àwọn àgbàlagbà ẹ̀kọ́ ẹ̀sìn ni ẹ̀kọ́ ẹ̀sìn ni kò sí pé bẹ̀rù ayé ńǹ bẹ̀rù ayé kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó rẹ́yìn mi lè wọn nítàn táwọn wí fún yín nù kẹ bẹ̀rù ayé ńǹ bẹ̀rù ayé kọ́ o wàláhì bí islam ṣe kọ́ wa ni tí o bá ti nú islam so a ní kà fúnra wa bẹ́ẹ̀ àti nínú fúnra wa so òun náà ni pé àwọn ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam tó fi kọ́ wa pé a máa ń lò pẹ̀lú àgbàlagbà lélẹ́yìn kódà kí àgbàlagbà yẹn kó mọ́ jẹ́ mùsùlùmí Mm, kó má jẹ́ mùsùlùmí sọ́sárì pàgbàlagbà ni ó gbọ́dọ̀ bọ́wọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣàpọ́nlé fún un má yẹ̀yẹ́ rẹ̀ má sọ̀rọ̀ tí ọ̀dà sí má bu má mọ lójú má sùn lóhùn ẹ̀rí àwọn ọmọ kéèké ní ẹ̀kọ́ ìsìn òye wọn mọ̀ bu àgbàlagbà wọn mọ̀ má àgbàlagbà lójú wọn mọ̀ fún àgbàlagbà lóhùn gbogbo eléyìí ó takò ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam tí ó là kalẹ̀ fún wa tí àwọn yẹn fẹ́ ń kọlù wọlé so uh, bóyá kankan jẹ́ kí n ṣe announcement kan tí mo ní níwájú mi bí ní láì láìlá ní ọjọ́ sunday yẹn ni pé ní ọ̀túnla ní masjid ali sunna wal jama'a ní kúra ní adabata masjid ali sunna adabata lẹ́gbẹ̀ẹ́ alájà ìyàbọ ní oil tó ní aago mẹ́wàá adúlù nasiha monthly lecture tó máa ń ṣe tí wọ́n tún ṣe ní ọ̀túnla yìí náà so sheikh abdulgafar oníwírìdì sheikh abdulgafar oníwírìdì so àwọn ni wọ́n ṣe lecture fún wa gbogbo akáwá pàdé wọn lágùn mẹ́wàá pẹ̀lú ògùn ọlọ́run topic lecture wọn òun ni alẹ́bẹ̀ẹ́tì rasulillah sallallahu alayhi wa sallam àwọn ará ilé ànábì ó pàtàkì ẹ̀rí kébìnrin asọ́lẹ̀ kan pé àwọn sàhábà àwọn ará ilé ànábì ó kọ́ ẹ̀ka padà sọ àwọn ẹ̀kọ́ wo ni agbọ́dọ̀ máa ní pẹ̀lú wọn tó lágùn mẹ́wàá so iná ni ìjòkó yẹn yọ wáyé sọ àwọn tí ń kọlù wọlé sẹ́dẹ̀ díẹ̀ nínú láì sàánà tó bóyá èdè kí n tí kàn kọlù kọ̀ọ̀kan. Wàlẹ́kùn sọ́lá mi àti ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́. Hello. Hello sir. Náà mò ń gbọ́ yìí. Ẹ̀dá kan nínú sọ́tẹ̀tì àti ìdí ẹ̀sọ́ fún alẹ́ mi ní ìbẹ̀rẹ̀ fẹ́ sọ àwọn ìkan wákàtí mọ́ alẹ́ tó ń bẹ̀rẹ̀ ni pé ẹni tó ń wọ́tọ̀ ń fún tán ìlẹ̀kẹ́ sọ́wọ́ ní hmm. pé ní bóyá wọ́n wà àwọn ní wọn tó ń jẹ ní ẹlẹ́dùn ní wà nínú ẹ̀sìn ní. ní ìsọ̀rọ̀ pẹ́ ni o mo ní ìpẹ́lẹ̀ mi ìgẹ̀kẹ̀ yìí ti ń sọ pé ẹlẹ́bọ lòun àbí kíní kan gan kìí ṣe kí wọ́n yọ ọkọ̀ yẹlẹ́bọ òun tó àwọn táwa gan gbé sílé nítorí pé wọ́n á ni ṣẹ́ẹ̀tì gẹ́tẹ̀ báwọn kọ̀yọ́ lẹ́bù táwa ẹ̀yìn tí ajọ́kọ̀ndẹ́mu wọn náà ni ẹ̀yìn sọ́pọ́ọ̀tì wọn àtọ́ àti ẹ̀bá sọ́pọ́ọ̀tì ẹ̀yàn yé lórí ibú ẹ̀sìn yéèyàn náà nù aláburú làwọn méjì kẹwàá rẹ lómi ọ wá dá wọn ti léwu sí ẹ̀yìn àwọn tí wọ́n ń bá gbogbo kí wọ́n tó mú sẹ́kẹ̀tẹ̀ lọ́wọ́ lọ́wọ́ gbogbo ah. sí. ẹ ṣe gan ẹ ṣeun jazakumullahu khairan náà ni tó ọlọ́run kó bá ní san ilé ìtàn rẹ̀ pẹ̀lú clarification yìí jazakumullahu khairan nam tó bí ó ṣe rí náà ni wọ́n sọ yẹn nam. wa alaikumus salam wa rahmatullah. ẹ pé ètò náà. jazakumullahu khairan. àmì ọlọ́run gbéjọba ìjẹ́. àmì ọ̀gá ńlá. Bẹ́ẹ̀ni ọ̀gá ńlá ni. Mo ti gbọ́ wọn yín. Akí àfá àbùfàtà ìsọ̀rọ̀. Ẹ̀zákùn làkàrà. Àná ọlọ́run ní fi ilẹ̀. Àmín àtẹ̀yìn àbí. Ọlá àtọ́jú ọlọ́run. Àmín. Mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni. Nàám. Tí òbí bá wà. Hmm. Tó bá tí ó bá jẹ pé kìí ṣe ẹlẹ́sìn Mùsùlùmí. Bẹ́ẹ̀ni. Ọmọ rẹ̀ wá fẹ́ ṣe Mùsùlùmí. Ó wá ń pàṣẹ ó wá ń pàṣẹ fọmọ ẹ̀ lókùn gbọdọ̀ sí Mùsùlùmí. Ṣé ọmọ lẹ́tọ̀ọ́ àti máa ṣe nǹkan tó bá dáadáa ọmọ yẹn lẹ́tọ̀ọ́ àti ìyapa rẹ̀ kódà ó tún gbọ́dọ̀ máa ṣe wáàsí fún ìyá náà pé ẹ̀yin náà ẹ bọ́ sínú ìlànà yìí fà so kódà kí ìyá lóun ó ṣe pé kólóhùn ṣe gbẹ kó sá máa ń bá ìyá wọn ọ̀rọ̀ kó bu kó má su lóhùn kó má pòṣe sí i n ti Islam kọ́ wa nìyẹn náà. ọjọ́ ìgbà kan bá kan. ok. kí ọkọ̀ bá dà ok. wọ́n á rí pé nígbà yẹn wá tẹ̀lé ní pé wọ́n á ní pé ìwọ̀n bá ìmọ̀mù wa farabalẹ̀ báwo ni wọ́n ti lè gbé ṣọ́ọ̀bù sára nígbà tí àyè. ṣe rí ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ sọ́dọ̀tò fàtíhà ṣe rí ọ̀rọ̀ méjì ni sọ́dọ̀tò fàtíhà sáà pébi tó bá ti ń kéwú jẹ́jẹ́ ìyẹn gbọ́dọ̀ kí dandan ni bóyá zoro àti asuri àmọ́ bí tó bá ń bá ti ń ké lásùbà zoro àti ẹ̀yìn mọ́gìrì ṣá àti àsùbà ìyẹn lè máa gbọ́ kẹra ìmáàmù yẹn kí yẹn náà má kì í téyàn kò sí nǹkan tó burú ń bìyẹn wallahu alam àmọ́ ìmáàmù tí ò bá farabalẹ̀ kí o kí fati aláyìí là bóyá kẹ́ ẹ sọ fún so kí wọ́n ṣàlàyé fún ìmáàmù yẹn pé á ẹ̀ ti ń pẹ́ jù ọ́ so kí ọlọ́run bá ti ń ṣàánú so inṣàlá gẹ́gẹ́ bí ṣàlàyé ẹ̀jẹ̀ ká pàdé ní ọ̀túnla ní aago mẹ́wàá ní masjid alusunna ní adabata pẹ̀lú sheikh abdulgafar oníwèrèdè rúbọ̀húnlọ́hù àwọn ní aago mẹ́wàá so kí a tó kúlò zero eight one zero three three five one five four. نعم فتصلوا من عندك يقول سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم